tòsí tòsí tòsí tòsí means near tòsí means near tòsí ilé Adé ni àwà tòsí ilé adé ni a wà